الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن تبعهم بسال إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أما دا قف مولا ọba tí ọpẹ́ yẹ ọba tí ọpẹ́ tọ́ sí aláàánú oníkẹ́ olóore ọba alámọ̀tán ọba ẹ̀yìn kí àti gẹ̀kẹ́ lọ́ba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí àti gẹ̀kẹ́ lọ́ba ara lé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá bèsè rẹ̀ kọ́ sí etí tó fi di ọjọ́ ẹ̀san àwa ọjọ́ Monday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 1444 ó sì dédé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023 ìkẹ́ àti ìdẹ̀kẹ́ ọlọ́bà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bà ara lè àwọn sábẹ́ àti gbogbo àmúsálàpọ̀ tó rí di ọjọ́ ẹ̀sán akẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ díẹ̀ nípa àdúà gbogbo wọn tó ń sá àdúà tó ládùá rẹ̀ ọgbà gbọ́wà sí yìí bí ayọ́ lè wúlò fún tá a bá sọ nípa àdúà èdè lábáwá ni nínú lábáwá àdúà ó là máa ń pè àdúà ó wọ́n mú látara fìlì dáa yẹ́dẹ̀hún dáwà dùá níbẹ̀ wọ́n ti mú ṣùgbọ́n tá sọ nípa dùá nínú ṣẹ̀ríà definition rẹ̀ pọ̀ táwọn afáà definition ní yẹn náà ní bẹ lọ́dọ̀ àwọn afá nípa àdúrà ṣùgbọ́n tó sáyè wà ní pé àdúrà ìjọsìn ni o ìjọsìn o tátà ìjọsìn yìí a gbọ́dọ̀ fi sàwẹ́wà a sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a lórí ẹ̀ torí pé onírìnrìn ní máa ń túmọ̀ sí ó lè túmọ̀ sí àlèyìbáadà ó lè túmọ̀ sí àlèkọ́wù ó lè túmọ̀ sí ànìdá a máa túmọ̀ sí àlèsìgọ́sà a máa túmọ̀ sí àsànà a máa túmọ̀ sí àsùwàl a máa túmọ̀ sí àlè àdáàb àti lọ. No ilé ìyàwó lábá ní òye àdúà ọ̀nà méjì ló pín sí a ní àdúà kẹta ń pè dùá ò lè mas'ala a sì ní àdúà kẹta ń pè dùá ò lè ìbádà dùá ò mas'ala òun náà ní kó béèrè ohun tó bá wù ọ́ lọ́dọ̀ Ọlọ́run dùá ò lè ìbádà òun náà ní pé èyí tó ti wà bí wọ́n ti ṣe máa yè epo bọ́lá wọn bá ti ṣe máa yè epo báyọ̀ bá lẹ́bí ṣe ṣe máa yè epo ṣùgbọ́n dọ́wọ́ ni mọ́sálà ni pé kí lo fẹ́ béèrè rẹ̀ pẹ̀lú èdè tó bá wù ọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn àdúrà yìí ẹbí ọmọ Muhammad sallallahu alaihi wasallam ọkọ wa lónìí rìnrìn ọkọ wa lónìí rìnrìn bí kí wọ́n sọ pé Allahumma irhamni Allahumma ighfirli àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn bá ti máa ń ṣàdúrà ṣùgbọ́n ìwọ̀lẹ́ òkèèyàn máa pè nǹkan mi lẹ́yìn ọlọ́run èèwọ̀ ni o bàbá kọ́ máa pè nǹkan ẹ̀mí ìpapọ̀ mọ́ lọ́hùn tàbí kọ́ máa pè nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́hùn kì í jẹ́ ká dùn ọgbà o ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ bẹ́ẹ̀ <clears throat> ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè máa sọ fọ́lọ́wọ́n bá pé ọlọ́hùn sí nǹkan báyìí fún mi wọ́n lá ìyá tí mo tara wọn jáde má sọ bẹ́ẹ̀ o kò sí nínú ẹ̀kọ́ pàápàá jùlọ ní Ramadan làwọn yìí o tọ́ bá bẹ lọ́hùn má ní kọ́lọ́run bọ́ wọlá ìkankan nínú àwọn nǹkan èyí tó ṣe pé ọlọ́run ọba dá ọlá ń bẹ fàdúrà lónìí ara nínú ọlá ti ń bẹ fàdúrà ni pé tọ́ àtúlélàí wa ti sálẹ̀ àwọn mẹ́rin àdúrà ìtẹ̀láṣẹ ọlọ́run ni bákan náà àìtú fi gbọ́rọ̀ sí ọlọ́run ọba lẹ́nu torí pé ọlọ́run ọba lọ sọ pé ọkọ ọlọ́rọ̀ bó kò mọ̀dé ọlọ́run tó sọ̀rọ̀ yìí òun ló ní àpè òun sí ló wọn dáwà lóhun àdúrà nínú láti bẹ fún náà ni asàlámọ́tò mẹ́lìkìlẹ̀ ó mú yàn kúrò níbi kíyàn sí gbéraga bákan náà inú láti bẹ fún ni pé àdúrà ìbáadà ni gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ ṣáájú tó rádẹ́bí náà sọ pé àdúrà ó wọlé ìbáadà.

torí abúlẹ́bí masudi gbà wá látọ̀dọ̀ anábì pé ó ń ṣe ọlọ́run sọ pé sálò lọ́ọ̀hà mi fálẹ̀ ẹ béèrè lọ́wọ́ ọlọ́run bá níbi àjùlọ rẹ̀ fàyín náà lọ́ọ́ ayò hebo and use ali tọ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ tí kéèyàn máa pè wọ́n. àdúrà sábàbí ló jẹ́ ní ìṣòro àìsàdà láti sin ìgbà yèèyàn lẹ̀ bákan náà fàfihì tẹ̀fọ̀rí ìjìnlẹ̀ hàm ẹ máa ń ìwọ̀n tí yẹn bá kó lé ká kọ́lọ́n bọ̀ balẹ̀ kí ọlákọ̀ọ́bá wa bíyà rẹ̀ ọ̀sẹ̀ wa lè lè gọ́m àwọn ìṣòro tí yẹn bá ní yóò kó ń bẹ fún yẹn ọ̀tẹ̀ ìṣẹ́rì ló mọ̀ àdúrà a máa bá yẹn ṣe àlámọ̀rí yẹn yóò bá yẹn ṣe ẹni rọrùn ẹ̀yìn yẹn mi ọlá ti ń bẹ fẹ́dọ̀ àpọ̀ àdúrà ọlọ́ọ̀bí pé wà sí ilẹ̀ tó nìyí lọ jẹ́ láti jẹ́ pé kéèyàn gbé mọ̀tòmọ̀tò kù àdúrà sàlámà tó mìíràn àyè yìí máa ń jẹ́ kéèyàn ó lálàáfíà kó níbi òrùjú bákan náà sámọ́rọ̀ tó dùá ọ̀dùnmọ́wọ́nà ìdínlá nínú èso tádọ́ a máa ń ní òun náà ni pé èèyàn máa ń rí orí pa àdúrà ìyẹn ni tó jẹ́ pé ó gbọ́dọ̀ fàdúrà lẹ́wọ̀n nínú sẹ́ni ayẹyẹ o kódà níbi sọ fún wa wípé man lam yad'u Allah yaghdab alayhi aw kama qala ẹni yóò tí ọba ti bẹ lọ́hùn ọlọ́run bó bẹ yọ bínú sí iná ọ̀kan níbi pé fa alaykum ibadallahi bid-du'a ẹ̀yìn ẹ̀wùsí ọlọ́run ọdọwọ́ yóò nípa pé kẹ́ máa ṣàdúrà o nípa pé máa ṣàdúrà o ọlá ti ń bẹ fàdúrà pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n làwọn má jẹ mọ́ rẹ̀ májẹ̀mú tí ń bẹ fàdúrà an yakuna ad-da'i aliman bi anna Allaha wahdahu huwa al-qadiru ala ijabati du'a'ihi ẹni tí ń pèpè ọgbọ́dọ̀ nímọ̀ nípa pé dájú ọlọ́wọ́n ọba ọ̀kẹ́ ṣoṣo fáǹsọ yìí ó lágbára láti jẹ́ pé òun ó lágbára láti jẹ́ pé òun kò sẹ́ni tí ó lè mú ìjẹ́pẹ̀ wá tó tayọ ọlọ́run nínú májẹ̀mú tí ń bẹ fàdúrà náà. torí pọ́lọ́ a bá ní pé ọmọ ìyòjì olùmọ̀ tọrọ ìdàdà á wò yẹ ṣe so ìjà rẹ ti máa ń jẹ́ ẹni tí sòrò ba nígbà tó bá tí ó sì bá gbé ìbàjẹ́ kó kó sí ọlọ́run nìkan ni àwọn àdúrà èèyàn pé nǹkan míì àwọn àdúrà èyẹ láǹfààní kọ́ máa fi ṣàkàṣọ lọ́ọ̀dọ́ ọ̀nà ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta sọ́fẹ́ jí ká fi ṣàkàṣọ nígbà tá a bá ń bẹ lọ́hùn bákan náà àtàwásùlù ismail nínú nínú àwọn májẹ̀mú àdúrà òun ní ẹni gẹ́gẹ́ bá ti sọ inú àwọn kẹta fi sí àkàsọ mẹ́tẹ̀ẹ̀ta bákan náà náà kẹta fi sí àkàsọ òun náà ni bisọ́ọ̀lì ilẹ̀ amal àwọn ọṣẹ́ rere tí yẹn bá ṣe tí èsì bọ́lá ń gbé kọ́yàn lọ́rùn ìyẹn máa fi sàkàsọ lọ́tọ́ ọlọ́run gbogbo ẹ̀ lọ́lẹ́rí o gbogbo ẹ̀ lọ́lẹ́rí o nínú àwọn kẹta fi ṣe àkàsọ òun náà ni kéèyàn ṣe àkàsọ pẹ̀lú àdúrà ẹni rẹ̀ kan nínú àwọn ẹni rẹ̀ ọlọ́run tó wà lórílẹ̀ tí ń bẹ ń tí ò tí kú ni <clears throat> kéèyàn máa wọ kí òkú ọ̀run ó wá gbà wọn tí fi ti rí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá mẹ́lì kó sí o kò lè o kò sí tó kọ̀ fẹ́ o bákan náà nínú àwọn náà tajannubu al-istinjan ká jìnà sí máa kẹjú pé kọ́lọ́run ti gbàdúrà wa tọ́lá nàbí ni pé yustajabu li ahadikum ma lam yu'ajjil wọ́n máa gbàdúrà ẹnìkọ̀ọ̀kan yín gbà tí ọba ti kẹjú yaqulu da'awtu falam yustajabu li tí ń sọ pé mo ti bẹ̀ lọ́wọ́n gbàdúrà ní kéèyàn bá ti kẹjú ọlọ́run bá máa ẹ̀dá kọ́lọ́run bá gbàdúrà ẹnìkọ̀ọ̀kan bákan náà àdúrà bẹ̀lẹ̀kọ́ yìí téèyàn bá ṣàdúrà rere ní kí wọ́n ṣàdúrà lè lórí o nǹkan tó bá jẹ́ nǹkan rere là máa ń ṣàdúrà sí o kìí ṣe péyàn máa ṣàdúrà lórí pé kéèyàn jẹ́ kùnbí kìí ṣe péyàn máa ṣàdúrà pé kọ́lọ́run jẹ́ kéèyàn orí lè jà nǹkan tó bá jẹ́ nǹkan rere là ń ṣàdúrà lè lórí nínú ọmọ jẹ́ máa dúà òun ni ó sùn dán níbi là kéèyàn ní èrò rere sọ́dọ̀ ń pé àdúrà ti ń bẹ lọ́wọ́ báyìí ọlọ́run bọ́ gba àdúrà mi lọ́wọ́ nàbí sọ pé ó dùn lọ wà á ń tó mu àpòwọ́kẹ́nu nàbí lè jẹ́ àbá ẹ máa pẹ́ lọ́wọ́ lẹ́yìn tí ó sì máa mọ̀ dájú pé ọlọ́run bọ́ gba àdúrà òun lẹ́yìn tí ó máa mọ̀ dájú pé ọlọ́run bọ́ gba àdúrà òun á gbọ́dọ̀ sí nínú ẹni tó ti pé a máa dá òtù sọ́lọ́run ó sì gbà àti ọgbà tọ́ba ó sì fi ọlọ́run lè má gba àdúrà rẹ o ẹ̀yìn ìyẹn ni nínú má jẹ́ ní bẹ́ẹ̀ fàdà òun náà odò òun lọ́kàlùbì kí ọkàn èèyàn ó wà níbi àdúrà yẹn yàtọ̀ sí báwọn kẹsí máa ń ṣe yóò máa fàtẹ̀sùbá yóò sì tún máa sọ̀rọ̀ lẹ́nu àlùjẹ̀nu ló wọlé àlùjẹ̀nu ló wà fẹ́ yà rárá o ọkàn rẹ gbọ́dọ̀ wà níbi àdúrà tó ń rẹ ọba ti sí ń bẹ́ẹ̀ ó wà nínú ohun tí èdè kádùn ọgbà bákan náà ẹjẹ àdóbi àwọn májọmí ẹjẹ àdóbi àwọn ẹ̀kọ́ ń bẹ fábíà ṣiṣẹ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún àdúrà òun náà ní àṣàná àlọlọ kọbìlà dùà tó bá fẹ́ gbà ń kẹ lọ́dọ̀ Ọlọ́run ọba yíyan lọhùn síwájú gbogbo tó bẹ ohun tó fẹ́. wọ́n kẹ́ máa béèrè lásán ìyẹn ọlọ́run ọba dáadáa bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fádùá ní ṣíṣe òun náà ni àlè kẹwàárò bí dàmbà kéyìn òfin rílẹ̀ ìpé ẹlẹ́sẹ̀ lòun wọlé àjọwọ́ fún bí lọ́kọ̀tẹ́ à kéyìn ó sì gbà pàrọ̀ tapá láti ṣe lòun ọlọ́run bá ti máa ń gbàgbé yẹn lẹ́yìn bá àwọn àdúrà ti ń bẹ láìláì láńtà subhanaka inni kuntu minaz zalimin ànábì Yusuf ó sì tọ́wọ́ fúra rẹ̀ pé ẹlẹ́sẹ̀ lòun ẹwà ànábì wa Adam ayin lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin àdúrà yìí ayin tí ọwọ́ fún bẹ́ẹ̀ pé aláṣẹṣe ìnànà ẹ̀hún jẹ́ àwọn jẹ́ kẹ́dà ọ máa ṣe ìtìwọ́ fúra rẹ̀ pé aláṣẹṣe lòun ìtìtì máa yára yára kádùn ọba ẹwọ àdó àti ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tó fún ẹni tó nífẹ̀ẹ́ sí jùlọ sí kejì lẹ́yìn aisha ẹni bàbá rẹ̀ abubakar ànábì fi kọ́ abubakar pé ńgbà tó bá fẹ́ sàdó àkótó sálámà kó máa sọ pé allahumma inni zalamtu nafsi dhulman kathira wa la yaghfiru dhunuba illa anta faghfir li maghfiratan min indik warhamni innaka antal ghafurur rahim ìbẹ̀rẹ̀ àdó àyè ní ìtù torí pé kò Allahumma inni zalamtu nafsi zulman kaseera ìrẹ́ ọlọ́run ọba o mo ṣàbòsí fún ẹ̀mí ara mi ní àbòsí tó pọ̀ wala yaghfiru dhunuba illa ant mo sì rí pé kò sẹ́ni tó lè ṣàforíjì fún mi àyàfi ìrẹ́ ọlọ́run tòun tó yí àdúrà yẹn fi bẹ̀rẹ̀ kó tó di bọ́ yẹn fẹ́ tẹ yẹn fẹ́ tọrùn inú ẹ̀kọ́ ni kéèyàn máa ṣe ìkẹ́rọ̀ òbí tán kéèyàn máa fi lẹ̀ gbẹ́lẹ́sẹ̀ lòun bákan náà nínú ẹ̀kọ́ àdúrà òun náà àtàdọ́dọ̀ obìnrin ọ̀pọ̀lẹ́ ọ̀ṣọ́ kéèyàn jẹ́ nìkan tí ó ṣe pẹ́pẹ́ fún níbi àdó èèyàn èèyàn kájọ fọlọ́hún èèyàn kára kò fọlọ́hún èèyàn ó jẹ́ nìkan tí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ́dọ̀ ọlọ́hún nínú àwọn ẹ̀kọ́ òun náà ìnàlẹ̀ jẹ́sùn fi dùà kéèyàn ní ìpinnu àdúrà kéèyàn ní ìpinnu àdúrà ànábì nípa àgbọ̀dọ̀ máa sọ pé ànábì ní pé láàyè kù lánà àdókòm ẹnìkan kẹyìn ọgbọ̀dọ̀ máa sọ pé aláhùnmá fèrè lè ṣe aláhùnmá rí àmì ní ṣe ọlọ́run ṣàforíjì fún mi tó bá fẹ́ ọlọ́run kẹ́ mi tó bá fẹ́ ànábì ní pé ìyọ̀ àti mọ́lẹ́mọ́ àyàtà ẹnìkan kẹwọ́ pinnu ìwọ̀n tí bá bèèrè lọ́dọ̀ ọlọ́run fàyínà nínú àwọn ẹ̀kọ́ àdúrà òun náà ní alẹ́ ilé àhùbí dùá kéèyàn máa tẹpẹlẹ mọ́ àdúrà tí ẹ bá ń ṣe máa wò pé o ti bẹ̀ẹ́ láàárọ̀ o ní bẹ̀ẹ́ lọ́sẹ̀ mọ́ gbogbo ògbà ni kò máa pè gbogbo ògbà ni kò máa pè tí ẹ bá ti ń pè ọlọ́run bá ní gbogbo ògbà ọlọ́run máa ń tètè yára yára gbàdúrà èèyàn kọlọ́ba kó gbàdúrà ẹnu kọ́ ká wa nínú àwọn ẹ̀kọ́ àdúrà òun aláǹfààní àlèsàdùà ń bẹ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fàdùà tàjánùbù dùà alàlàálì kábà máa ṣe pé fún àwọn ará ilé wa wọlé máa lè kásì máa máa ṣe pé lè dúkìá wa wọn náà kásì máa ṣe pé fún ẹ̀mí ara wa àwọn àdìsí wa fún ilé náà fẹ́lẹ́ yìí kọ́lọ́mùbá kó máa ṣe wà lélẹ̀ pé torí pé pé a máa jà ó àdúrà sí lòun náà <clears throat> ṣùgbọ́n ìtòun ṣe é fún iná ló jí pé fóun má ṣe pé lè dúkìá rẹ̀ wọ́n má ṣe pèlè ìyàwó rẹ o má ṣe pèlè ọkọ rẹ o má ṣe pèlè ọmọ rẹ o má ṣe pèlè ní dúkìá rẹ má ṣe pèlè ra rẹ tọba sí rẹ ó sì ṣe kọsẹ̀ o tọba sì ṣe tán o ò ní sọ pé wọn ni wọn sì pèlè ra rẹ mọ o anábìrin pé látẹ̀dẹ̀ wọn là ń fún síkù ẹ má ṣe pèlè ra yẹ o wọn látẹ̀dẹ̀ wọn là áwòlà àdékò ẹ má ṣe pèlè àwọn ọmọ yẹ o wọn látẹ̀dẹ̀ wọn là àmọ́ wà ẹ má ṣe pèlè àwọn dúkìá yẹ o láàtúwà àfikún mìíràn lọ ìsá àtàní yẹsàlù fi àtọ ẹsẹ jèrè lọkọ tọbẹ lọ jẹ pé tọwọ àlọ ṣe déédéé àkókò kẹtọlọ bá máa fi ń gbàdúrà tọlọ kó fi wá gbàdúrà yìí látàrí pété ẹsẹ torí náà wọn mọ ìyá mi lọpàá jùlọ yìí obìnrin tí wọn sì pè lọkọ yín mọ ee ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ò ní láàrin lónìí èpè ìyàwó rẹ̀ níbẹ̀ lórí ẹ̀ èpè ìyàwó ẹ̀ níbẹ̀ lórí ẹ̀ ọkùnrin mi ń dá àwọn púpọ̀ ṣùgbọ́n kọ̀ kí lè tó jọ yọ ìpè ìyàwó ẹni ìyàwó elépè lọ́fẹ́ ìwọ ìyàwó àwa pé ọkọ rẹ kò ṣàdúrà fún ìwọ ọkọ ìbọ̀dọ̀ àwọn ìyàwó rẹ lọ wọ́n ṣàdúrà fún èyí má sì gbọ́ ìgbọ́rí èpè èpè èpè ẹ máa ń já o òṣìṣì pọ̀kọ́ ti fẹ́ ṣe láwùjọ tá a wà yìí tí ọ wà lóhun ọ̀yẹ́lẹ̀ ní èpè lọ́dọ̀ ìyàwó owó jùṣe rẹ̀ ṣe tán ẹbí mú tágbà rẹ̀ ká lọ sí i tọ́ba sì pè fún kò sì sì kó mọ́ bẹ́ẹ̀ náà nìwọ ìyàwó náà hey òun fẹ́ yí gbé pé ọkọ tọkọ báyìí sì pè fún ó sì sì kó mọ́ o ẹnì kíní kejì wa ẹ má jẹ́ àṣepè lera wa hmm, èpè máa ń já o èpè máa ń já o inú máa jẹ́ mọ́ ẹni tajà níbo dùn á alẹ́ àlẹ́ wọlé máa lè wọ nẹ́sù ká má sì máa ṣépè lé ara lé wa ká sì máa máa ṣépè lé dúkìá wa ká má máa ṣépè lé ara wa má ṣépè lé àwọn ọmọ o èpè àpàdà máa jà ó ọmọ mi ń bẹ lónìí èpè àwọn òbí rẹ ní òun ní jáàkì gbogbo bí ó bá dé báyìí tí bá ti ń da fáwọn ènìyàn tẹ́lẹ̀ báyìí débẹ̀ tiẹ̀ yóò fi títí ẹ̀ yóò fi kó bá wọn obìnrin ọmọ mi jẹ́ẹ́jẹ́ lọ́kùnrin wà tí ń lòsẹ̀ ní ayé rẹ̀ bọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ gbára tó dé ọ̀dọ̀ ọkùnrin tí tọkùnrin fi ṣèyàwó báyìí èèpì tí ń bẹ̀rẹ̀ rẹ̀ ọkọ̀ lu ọkọ̀ ni la ilaha illallah ọkọ ìgbà ti ṣe dòdì kọ̀ọ̀bọ̀nà ẹ̀bẹ̀ ìgbà èpè ìyàwó rẹ̀ ni èpè tí ń bẹ tóbi ti sẹ́ níyàwó ẹ̀ láti kékeré ń ba àjà bẹ́ẹ̀ náà wà lọ́mọ ọkùnrin èpè tó yá òbí rẹ̀ ti sẹ́ fún ìyàwó náà tí wọ́n á ṣe kò ń bẹ̀rẹ̀ wọ́n ń ṣèkìní ní èpè ni èpè àjálù èpè èyí tí òbí ti sẹ́ lọ́kọ làwọn méjì jọ fi ń sa ìyànjọ́ fi ń sẹ̀mí torí náà wò bí fèpè lẹ́ o má ṣe pé láwọn ọmọ rẹ o ìwọ ọkọ fèpè lẹ́ o má ṣe pé lè yàwó rẹ ìwọ ìyàwó ee jìnnà sí pé lọ́rọ̀ bá bàtẹ́ lọ́rọ̀ bá bàjẹ́ tán tọ́lọ́rọ̀ ní ọ̀dá o <clears throat> tí gbèsè ayé ọkọ rẹ bá bàjẹ́ tán ìwọ lọ́ọ̀jẹ̀ púpọ̀ ń torí náà ẹjẹ́ àjìnà sí pé fọ́ra wa ẹ má jẹ́ àṣepè lera wa mọ́ bákan náà nínú ẹ̀kọ́ tí ń bẹ òun náà dùn ọ́ sálàsà ọjà kéèyàn máa wí kẹlẹ́ mẹ́ta anabi sábà máa wí bẹ́ẹ̀ Allahumma alayka bi Quraysh Allahumma alayka bi Quraysh Allahumma alayka bi Quraysh anabi wí bẹ́ẹ̀ lẹ́mẹ́ta nínú àdéhùn kan lórí ọlọ́run mo fi Quraysh lé ọlọ́wọ́ mo fi Quraysh lé ọlọ́wọ́ mo fi Quraysh lé ọlọ́wọ́ ẹni pé Quraysh ara tó bá wọ ọba ń dalé wọn lórí látàgbọ́n ti fi sínú anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe ọlọ́run nínú ẹ̀kọ́ rẹ̀ ni pé ìdáadáa dáa sàdáàsà gẹ́gẹ́ báwọn sàbí rẹ̀ sí wí wọn lágbègbè wa Muhammad sallallahu alaihi wasallam ìdáadáa dáa sàdáàsà bí bá ń bẹ lọ́wọ́n a máa bẹ lọ́wọ́n yóò tẹ̀pẹ́ lọ́mọ kẹyìn lẹ́ẹ̀mẹ́ta táwa náà ìbàlẹ̀ sí bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ àdúrà lọ́wọ́ nínú ẹ̀kọ́ àdúrà ìsìkìbálẹ̀ kìbìlà tàbá lè dojúkọ kìbìlà ńgbà tá ń sàdúrà ìmọ̀ nínú sọyìn Bukhari ó sọ pé istakbala rasulullah sallallahu alaihi wasallam káàbàtà ó ń sọ ọlọ́run bá dojú kọ káàbà fàdá àlà Quraysh ọwọ́ àṣepè làwọn Quraysh nínú hmm. tí wọ́n jẹ́ káàdọ̀ ọdún ti gbà òun ní ẹnìkan máa dojú kọ kíbla tàbá lè ṣe bẹ̀rẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀yàn nínú àwọn ẹ̀kọ́ ni o nínú àwọn ẹ̀kọ́ ni o ní máa ń fa káàdọ̀ ọdún ti gbà bákan náà nínú àwọn tí wọ́n jẹ́ káàdọ̀ ọdún ti gbà ọ̀fùgbọ́lẹ̀ àyèdè fi dọ́ à ká tẹ ọwọ́ wa méjèèjì sọ́dọ̀ ọlọ́run ń ṣe ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ àwọn àdìsí pọ̀ táwọn sàbẹ̀rù ń ṣe ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ inú rẹ̀ ní àdìsí Abu Musa al-Ash'ari onídàá Ànábì sallallahu alaihi wasallam tó mọ̀ ọ́ fún àyẹ̀dẹ́ yìí ó ń ṣe ọlọ́run bá bẹ̀ lóhùn lẹ́yìn náà wá tẹwọ́ rẹ̀ méjèèjì sọ́dọ̀ ọlọ́run wọ́rọ̀ àìtúbà ìhàdà ìgbẹ́kẹ̀yì mọ́ wá rí irun funfun abíyá rẹ̀ afọ́bọ́kọ́ gbígbà wà ní àdísí 4,323 Muslim gbà wà ní àdísí 2,498 bákanáà nínú ẹ̀kọ́ tí ń bẹ fàdùà òun náà ni asiwak dàbálẹ̀ òròrí ó ń sí ọlọ́wọ́n bá ẹ̀rí bó fi kọ́ wa nípa pété ìbá ẹgbọ́n òun fẹ́ ní àlùfọ́ ìlànà wọn bá ní ká máa lórí níbi gbogbo ìwọ̀n tàbá fẹ́ kí ẹni ọba lè ròyìn gbọ́ bá fẹ́ bẹ́ẹ̀ lọ ọba dà púpọ̀ bákan náà yóò kọ́ tí mo bá ilé yẹ̀dẹ̀ yìí tó ayé amẹ́lá sọ̀lẹ̀ ha tí ẹni ọba lè jẹ́ pé ń bọ̀ fẹ́ bẹ́ẹ̀ lọ kó ti ṣáájú àwọn ọ̀sẹ̀ orí káyẹ̀ tọ́tọ́ dàkọ̀ bí kò ṣe sàárà àwọn yà sùn ilẹ̀ àmàlùmọ́sìkì tàbí kò ṣe dáadáa fáwọn aláìní tàbá ní pé kí sàárà ní Islam kì ṣe sàárà pé wọ́n wọ́n fọ́ o sàárà tó bá wù ọ̀nà ọ̀kẹ́ wọ́n wọ́n sàárà fún ni ẹbọ ni o walakin akthara an-nasi la ya'lamun walakin al-muslimina la ya'lamun ṣùgbọ́n pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ bẹ́ẹ̀ sàárà ní ṣíṣe látẹ̀nẹ́rẹ̀ ló ti wà kì í ṣe pé wọ́n wọ̀n fún pé irú rẹ̀ báyìí ló gbọ́dọ̀ fi ṣe sàárà àsìkò tó gbọ́dọ̀ fi ṣe é nì kò sínú ìsìlámù wáyé àfi ìtọ́sọ̀fin bá mu wá fún wa ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tó wá fi yàtọ̀ sí rárá o kò sígbà tó lè ṣàdúrà láì tó lè ṣe sàárà kò sí ohun tó lè fi ṣe sàárà nínú tó bá wọ̀ tó bá ṣẹlẹ̀ hàn bákẹ́dà kí ni fi ń dà nínú àwọn sẹ́rẹ̀rì tí ẹ̀ máa ń ti ṣáájú ikọ̀ yẹn ní fìlà kábíyèsí ikọ̀ gbààwẹ̀ ẹ̀sùn tó ń gbààwẹ̀ lọ́kọ̀ abẹ́lọ́ nínú àwọn ẹ̀kọ́ àdúrà àwọn oníkì ọ̀sà ló àláwà o tí ẹ̀ bá lè lálù àlákọ̀ tó ń ṣàdúrà àdúrà máa títí gbà. bákan nínú àwọn ẹ̀kọ́ àdúrà òun yẹn ni pé à ń yẹ kó nàbọ́ọ̀dù dáa yìí tẹ̀mí lẹ́nu hasana èròǹgbà ẹni tí ń pèpè daa rẹ̀ dáa níbi àdúrà tí ń daa tó dáa ń bẹ fún níbi àdúrà rẹ̀ a ọmọ àdá nínú ni tí ẹ bá léròǹgbà tó dáa níbi àdúrà tí bakana bákan náà nínú àwọn ẹ̀kọ́ àdúrà àyẹ̀bùtà dá ìbìnà sí tọ́wọ́ bá ṣàdúrà kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn náà àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́yìn náà àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn náà àdúgbò tó wà alámúlégbé rẹ̀ ìlú rẹ̀ orílẹ̀-èdè rẹ̀ àwọn mùsùlùmí lágbàáyé ó wà lọ́wọ́ kẹsíkútú láti bá ṣe tó yìí ṣùgbọ́n ìtọ́sàjẹ́ ọdún kókó ni pé à ń yẹ dáhìn bínafsẹ̀ kẹ́ńtì ọba sáàdùá kọ́kọ́ sáàdùá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún ara rẹ̀ afaro ubayo mo ka oni ana wa sallallahu alaihi wasallam kana idha dhukira ahadan idha dhakara ahadan fadaa lahu bada bi nafsi wọ́n ló ń sọ́rọ̀ ọba tó bá ní tẹ́ẹ̀ni kankan tó bá fẹ́ sàdúrà fún lọ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ àtọ́dọ̀ ara rẹ̀ náà so ẹ̀rí pé ó gba àwọn adájú sí ilẹ̀ náà lóko àná ọba náà fèrè lánàá láfi bẹ̀rẹ̀ kó tó kẹwàá lè wá nínà àtàwọn ọmọ ìyá wà ládínà sábà kó nẹ́bí lè máa àwọn tí ó gbà ojú wa nínú sí olórí káwọ́kọ́ bẹ̀rẹ̀ àdúrà lórí ara wa fún ara wa náà bákan náà ní ọkọ̀ àdúrà à ń yẹ dẹ́wò lè ẹ̀kọ́ ti alimọ̀mìnì ẹ̀kọ́ ní ilimọ̀mìnì kéèyàn ṣàdúrà fún àwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ olùgbàgbọ́ òdodo lágbàláyé wọn wà lára ọwọ́ tó rẹ̀ ṣàdúrà fún wọn wọn bẹ nínú ìnira ẹlọ́nkọ́lọ́ wọn gbé nira kó fún wọn bákan náà ẹ̀kọ́ àdúrà hope to south wàlẹ ìṣòro ìbí dùà èèyàn máa ń gbóhùn lọlẹ ní o ìgbà tí yẹn bá ń ṣàdùà ohun èèyàn lọlẹ Ọlọ́run bá ní ó dẹwọn bá bàkún tá lọ lọrun àwọ kò fìyà iná wùlà yóò fi bọlẹ mọ tẹtí ẹ pè Ọlọ́run ọba yín pẹ̀lú gbígbẹ fún kẹsì sí pé jẹẹjẹ torí pé Ọlọ́run ọba ò ní pé يعجبون في التكبير báwọn yẹn sì jẹ́ nìkan tó yẹ pé wọ́n ti ọlá agbọ́n sókè nù faqala nàbí sọ̀sọ̀lá nàbí sọ pé ayọ́ náà mọ̀ gbẹ̀yìn èèyàn mọ̀ gbẹ̀yìn èèyàn àrùbá òun wà láwọn fòsìkò àrùbí òun wà láwọn fòsìkò ẹ̀gbọ́n yìí wálẹ̀ innakum la tad'una àsọ̀bù ẹ̀ pé ẹni títí rẹ̀ di ọ̀làgbọ̀ ìbà ẹ̀ sì pẹ̀lú tí ó sì ń tòsí yìí ẹnẹ́kùn tẹ̀lẹ̀ ń ẹsẹ̀ ní àná ẹni tẹ́ ń pè olùgbọ́ni kọ̀ yìí báyìí ẹni tó súnmọ́ yìí owó ọmọ ọkùnrin ń bẹ pẹ̀lú yín pápá tó tó jẹ́ pé adé sí ní ẹbẹ̀ ń sọ yìí Bukhari ní adé six thousand three hundred eighty four ọ̀tá jẹ́ mùsùlùmí kájú onímọ̀ àdúrà ní ṣíṣe àdúrà máa ń gbà púpọ̀ àdúrà táwọn òbí tiwa sí tí wọ́n ṣe fún wa táwọn òbí ẹnì kọ̀ọ̀kan wá ṣe fún wa lọ́mọ wa lórí débi tá a wáyé ẹ̀yin ẹ̀ ṣàdúrà fáwọn ọmọ yín ṣàdúrà fáwọn ọmọ yín ṣàdúrà fáwọn ọmọ yín ẹ má ṣe pé fáwọn ọmọ yín mọ́ àdúrà ni ẹ máa ṣe ọlọ́run bó gba fẹ́ẹ̀n kọ̀ọ̀kan wa ọlọ́run bó ní fi wálẹ̀ o ọlọ́run bó ṣe dáadáa fún wa o ọlọ́run bá gbogbo àdúrà tá ń ṣe ọlọ́run bó jọ gbà nínú àwọn ẹ̀kọ́ tí ń fàdúrà.

nígbà tí ẹni tí bá ń ṣàdúrà fún yẹn bá ń ṣàdúrà yọ bó ti wà níbi ìtàn àdúrà Musa àti Harun ló ti wà níbẹ̀ bákan náà wọ́n ní pé káàdà Musa yẹ̀dẹ̀ pé Musa ń bẹ̀ lọ́wọ́ wà Harun yóò amẹ́n Harun náà wọ́n ń ṣe hàn ní ìdílé tọ́lọ́mù bá sọ pé kọ́dọ̀ sọ bá dà wàtí kò mo ti gbà bẹ́ẹ̀ méjèèjì nùsọ́tù làárọ̀ fún gbogbo pé Mùsá sì dẹ́ lọ́wọ́n ọba tó yẹn àmì ni Haruna ń ṣe lọ́nà ọba sọ pé kọ́dé sùdé bá dà wà tó kùmà yàtọ̀ sí báwọn kẹsẹ̀ o tí wọ́n sọ pé a gbọ́dọ̀ sí àmì níbi àdúrà ká máa sí bíbí àdé ó túmọ̀ sí pé wọn ò kéwú tó nǹkan lẹ́bi fẹ́ kí nígbà yìí níjọ́ kan ó ṣe àmì ó gbẹ́sẹ̀ ami ó ṣe àmì ó tún ami kejì àmì ó tún gbẹ́sẹ̀ kẹta àmì àwọn sàbẹ̀ wọn béèrè lọ́wọ́ rẹ̀ pé kí lè tó ṣe àmì kí lè tẹ́ máa ni ká máa ami ni níbi àdúrà akálàsì ẹlòmí ò ní sísà àdúrà táwọn kò ti máa sàmì àwọn eré ní kàkíyèsí ẹni tí bá ti ń sọ pé tó ìyẹ ọlọ́run ajísá sọ pé àmì ìyẹ ọlọ́run ò tí ì túmọ̀ àmì eré ní kàkíyèsí dáadáa nínú ẹ̀kọ́ àdúrà ayé sàlọ́lọ́wọ́ kó lọ́sọ̀ bí ẹwà tí wọ́n kẹ́bí ẹ̀rọ ká béèrè lọ́wọ́ ọlọ́run àti ohun tó kéré àti ohun tó tóbi ká má jẹ oṣù wa ká má jẹ ọ̀rẹ́ wa ohun tó kéré àti ohun tó tóbi ká béèrè lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá gẹ́gẹ́ àkókò wa yìí láti tó lónìí nígbà tó bá tó di ọ̀la àti أقول قولي هذا فاستغفر الله لكم ولسائر المسلمين بكل ذنب إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته